wọ́n ti lọ ní wọn bá mú lọ nígbà tó ti bẹ̀. fẹ́ẹ́jọ́ mi yíra tó o túmọ̀ sí pé sukùn nìyẹn kì í ṣe ara ìpìlẹ̀ kẹ́límọ̀ yẹn ń ṣẹ́rí wá bá ní bèlè wá pé síbẹ̀ ni ayé mẹ́kọ̀ọ́ ṣùgbọ́n sukùn ní eléyìí min asilẹ̀ kẹ́límọ̀ ni wàyó kọ́ra òwàsílán rapa bóyá fẹ́ dúró bóyá ń kà á lọ á pè sọ yé báyẹn ni ìyẹn lójó sọ pé wàlá àzẹmọ yìí ní sukùn ní òṣèlú. wọ́ṣùlán wàwá bóyá ń kà á lọ bóyá àfẹ́ dúró ṣọ́ọ́tì ẹni sì bá dàmọ̀ dín òwe là lẹ́yìn mọ́tò tá a pàgùn tó jẹ́ oníṣàrọ́kà mẹ́fà. ẹnu àwọn pẹpẹ rẹ lẹtí àbá yẹn ti sẹgbẹ ṣé yẹn ń sùn àlàyé mọ́tò láàzìmù yẹn ló wá fẹ́ ṣe ń sùn. tó wà ní. ni àkọsáàmù làzìmí làdá ihim arúbáyá wàtílíkà ní wà hàrù. ṣé ká kàdílẹ̀ àbí ká máa tú lọ bá ń kó lè bàyà ká máa tú lọ ẹ̀rí pé ká máa tú lọ yẹn ń kó mọ ọmọ ó ní pin àlùmọ́tò ládàlẹ̀ kùrọ̀ọ̀tì lọ́dọ̀ àwọn afọ ní kùrọ̀án àrùbá àtún mẹ́rin ìgbọ́n torí pé wọ́n fẹ́ dó lójó sàkánà lójó ní àrùbá oníwàtí ẹ̀ka lásìkò tí mo ń sọ̀rọ̀ kan nípa rẹ̀ yìí méjì ni ṣùgbọ́n méjèèjì ó padà di mẹ́rin wàtílíkà kìlìmíyàn wàhálùfẹ́yàn. kìlìmẹ́yọ ṣàrùfẹ́yọ máa bò ó náà wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ nìsín kìláàbùmá mọ̀kọ́fà fún mufakọ́lù. ó ní kọ̀ọ̀kan nínú wọn àwọn méjèèjì ló kún sí méjèèjì kìlìmẹ́ kún sí mọ̀kọ́fà fún ó kún sí mufakọ́lù. Ṣàrùfín náà kún sí mọ̀ọ́fáfù. Ó sì pè sí mùsàkọ́lù. Sọ́yìn báyìí nìsín. Áwùmá ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì. Mùsàkọ́lù. Wọ́n ní a máa ń rí kìlìmẹ́jì mọ̀ọ́fáfù. A sì ní kìlìmẹ́jì mùsàkọ́lù. A ní àrùfín mọ̀ọ́fáfù a sì ní harfiyyun musaqqal ó ní fàhádìí arba'atun tufassal ó ní tí mo sọ ní ìsìn ó ti jẹ́ odi mẹ́rin báwọn tufassal á ti sàlàyé mẹ́rẹ̀ẹ̀rin lẹ́kùnrẹ́rẹ́ sóyè hádìí arba'atun min أقسام المد اللازم يأتي تفصيلها على ينبو tó ti yẹ máa ń sùn ọ wá fẹ́ bẹ̀rẹ̀ láti ibi kẹ́límà yóò ti yẹ lójú ọjọ́ fífa yóò fi kẹ́límà sí i sọkún ọ̀nà nàìjíríà máa harfi mẹ́tẹ́n fáwọn kìlímẹ́yọ́n wákọ̀ á. ó ní tó bá ṣe wípé nínú kẹ́límà kan ní sọkún ti lọ pàdé pẹ̀lú àràfin mẹ́tẹ́n àràfi mọ́tò wà lọ́kà sọ̀rọ̀ ó síwájú ìjọba àràfi mọ́tò ṣáájú àràfi tó wá ó wájú àràfi tó àkàdé pélé ẹ̀ tí ó di ẹni sùn àràfi tó àkàdé pélé ẹ̀ nítorí pé gbàṣà já sálàyé lè di ẹni sùn tí a lọ fi sọ̀kún ọ̀nà kan àrò kàkàn fáwọn àkèjì yọ alimadu laazim alikilimi alimusakolu ẹ má jẹ tí kí má ti má tó fi ẹ̀yìn fún ẹja fọ ojú ẹ asọ́ọ̀kọ̀ akọ́ọ̀mà dáàbà. ẹ rí pé ara fi mọ́tì síbẹ̀ náà ẹ bẹ̀ fún arafi majid bẹ́ẹ̀ náà ẹ̀rọ arafi majid lójú aláṣọ ti dá àkẹ́lì màkàn sọ àkẹ́lì màkàn àkọ́ àkẹ́lì màkàn bẹ́ẹ̀ náà ẹ̀rọ kọ́ nítorí wípé nínú kẹ́lì màkàn òun ní arafi majid àti sukun ti yọjọ pàdé mọ́tò láàzìmọ̀ ni ó wá dé tìlù níwájú máa dù báfà tí ó pè mẹ́fà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nínú kẹ́límà tó ìpinnu ara. sọlá yìí ṣe lójọ́ pé fàáyìn ìkílìmà tó sokún ònú ní ẹ̀sìn nínú kàtìmá yẹn o sokún ònú ní ìdí ìsáàmà sokún ònú ní sọ́tí sokún ònú ní lójì nínú méjì ẹ̀sìn nínú kan tó gba ẹ̀sọ̀rọ̀ síwájú ẹ̀ sokún ònú ní ìdí ìsáàmà. وبعد كده انه كلمه يا اختان نفس القونة اللي وقع به ما حرفه مد فلو عرف مد قد شاء الانبي شو دي عمر عمر نجي ذاك ما بلا فهو كلمي فهو كلمي وقع كلمي لو سلا او في ثلاثي الحروف وجد والمجد فحسب padà ọlọ́pàá bá kí àwọn àfàyè tí ara wọn fàdùn sí lọ. tí èèyàn bá ti bi iṣẹ́ wọn kọ́ yìí òní mímọ́. ṣàlàyé pé ọba fi iṣẹ́ wọn kọ́ yìí mọ́ ìyẹn nípa làjọ ní mímọ́ lásìkò tí èèyàn rà láàrin lọ́pọ̀ yóò dààmú gan-an ẹ máa wọ nǹkan tó sàn bí o ó ní áwùkí tòlà àfíjì ìṣòro òfin tàbí tó bá ṣe wípé wípé hijabu wọn tá a bá fẹ́ kọ wọn lẹ̀ mẹ́ta ni wọn mẹ́ta òun ni wọn látọ̀jú tá a bá fẹ́ kọ káfù aráàfin mélòó mẹ́ta tá a bá fẹ́ kọ láàmù aráàfin mélòó sábà fẹ́ kọ́ alifu kọ́ mẹ́ta sẹ́bẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ọ̀yẹ́ sẹ́ẹ̀dẹ̀ rí alábi tí mo sọ yìí òní máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀rẹ̀ sura níbẹ̀rẹ̀ àwọn sura tí wọ́n ní al-huruf al-muqatta'a sẹ́bẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ láàmú wa ń bẹ̀ wa ń bẹ̀ wa ń alifu náà wa ń àwọn tó tẹ̀sẹ̀ sọ yìí bàbá tí mo wà nínú ìṣù pẹ̀lú ẹ̀ sálàyé mi ti àwọn àlùfẹ́ mọ̀kọ́tọ́ àlù ní ṣùgbọ́n ìdájọ́ tó ń sè. ṣé ọkọ̀ tí ìṣòro àfẹ́jì ìṣòro fi wòdìlà. níbi tá a ti rírun tó ṣẹlẹ̀ bíi kẹ́lìmọ̀ yìí ó wá lọ síbi àwọn aráàfin tó pé ìdáàwò wọn mẹ́ta. sẹ́wọ̀n kí ló tó tí mo kọ́ lẹ́yìn ìdáàwò mẹ́ta ni ṣùgbọ́n ilé yóò sí lára ti ń sọ sí ń bẹ̀ ilé mi wá sọ pé wàlúmọ́jú wọ̀ṣùnkù tó sì jẹ́ pé àárín rẹ̀ ara ti mọ́jú lọ́wọ́ àná ó fẹ́ ju alifu dáadáa sálàyé mi ti sẹ́ẹ̀rí ìsọ̀làsíyìí lẹ́rọ́bì tó sọ yẹn ó fi ju àwọn ará tó yìí náà tí wọ́n wà ní ìbẹ̀rẹ̀ ṣúra ṣùgbọ́n tíjà àwọn ọdẹ mẹ́ta ó fi yọ̀ dà bí àwọn ha ha mi yóò padà fà wọ́n náà ṣùgbọ́n kọ́yẹ́jù yẹn oṣù kọ́kọ́ dá fẹ́jẹ́ káwọn yẹn wọnú ẹ̀ ó ní àwọn fi yéṣu là ṣe yẹ ṣòro àwọn arábì fẹ́ pé ìdá wọn mẹ́tàlá máa ń kọ́ iṣẹ́ méjì tó méjì ni ọ̀ tọ̀sí sẹ́gbẹ́ àníkọ́sí tọ́wù sí ọ̀ là máa ń sọ síbẹ̀ nípa ṣàmìmù nípa àníkọ́sí ṣáàù mi ó túmọ̀ sí pé ìdáwó àwọn yẹn mélòó méjì ìjà ìjà bá ṣe kọ́ lẹ̀ bá ẹ̀yà náà wà ń bẹ́ẹ̀ yẹn sẹ́kẹ́ mo ti sọ gbogbo ẹ̀sán mo ń fún yín lákòójúwe ni mo ní yóò padà sọ àwọn náà mo rò pàdà yìí nìyí bọ́tà àwọn tó sọ̀rọ̀ fún níbi àwọn èso làásìjì lẹ́hùrúfì ó ní mo sọ yẹn ọkọ̀ọ̀kọ̀ fi yẹn àwọn èso làásìjì lẹ́hùrúfì ó fi àwọn yẹn dà ṣùgbọ́n nígbà tó yà àwọn yẹn dà ó tún fẹ́ fún ọwọ́ àfọwàlì mọ́tò wáṣítò gbó yọ àlùkò sọ̀rọ̀ mi yé bá torí wípé alifu ń tiẹ̀ bó tiẹ̀ pé sọ̀làfẹ́ yìí ṣòwòfì náà lòun náà ìdáwọ̀ rẹ̀ mẹ́ta ṣùgbọ́n àárín tiẹ̀ ṣe mọ́jú ó dà sí ti sùnkún ṣàrùkà ẹ ti rántí tí mo sọ fún yín lẹ̀. so wàlúmọ́dù wọ́ṣùkùhù fàṣàrùkìyún bàdà àbí ó ní ajẹ́ wípé mọ́jú alimọ́dù láàzín alḥarfinu àti ìsìn mùsàkọ́lá àti mùsàkọ́fà wa. tó ní ìsìn àtìmọ̀tìjẹ àlùmọ́tì jẹ aláàzí alikẹ́lẹ́mí àtìmọ̀tìjẹ bẹ́ẹ̀. àtìmọ̀ yìí pé òun ní káárí sọ̀kún lẹ́yìn ara fi mọ́tì nínú kẹ́lẹ́mọ̀. fẹ́ẹ́sì àtìmọ̀ kí n láàzí alḥarfi òun ní kí káárí sọ̀kún lẹ́yìn. arabi méjì nínú àwọn arabi fi hijabu wọn jẹ mẹ́ta tí ó ti yé báyìí ni wọn wá ní kìlá àhùnmá àwọn méjèèjì bọyanu ọjẹ bóyá nu ni o bóyá nu arabi ni o fakọlù ló pè é ó dè sáà ń gbọ́ mi yé kìláàhùmá mùsàkọ́lì ẹni ó tètè mà tó bá ṣe wípé ara àti tó ta sùkún yẹn tó wá lẹ́yìn ara fún dì yẹn a ṣe ìdígọ́ọ̀mù sínú ara fi mí a jẹ́ wípé mùsàkọ́lì bóyọ́ jẹ́ tẹ̀lé bóyọ́ jẹ́ ṣàrùfì. fàmísàlà ẹ wá jẹ́ àpàràtì dáàbà dáàbà ara ti tọ́jú aṣọ fún wa lẹ́yìn ara ti mọ́ jàbí ọ̀wà ṣé a ṣe ìdígọ́mì ara ṣe ìdígọ́mì àjẹ́ pé ara mọ́tò láàzín alimusakọ alikẹlmi alimusakọ mọ́tò láàzín kẹlmiyun musakọ. sọ́dí yẹn nìsín kìláàhùn mọ́ musakọ lónìí ẹ̀ ní ó dìgbì mọ́ àti mo ti hárùfù náà wáyé. so àwọn àlọ́ ti hárùfù náà. ẹ máa wọ alif tí a gba àwọn aráàlú tó wà ní arọ́gbọ̀n ológun kan tó gbé wọn sọ̀kún nípa rẹ̀ láàm tó ti yé níbi ara tuntun ba sọkún ó ti wá lẹ́yìn ara tuntun bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìjọ sí tábà bẹ́ẹ̀ kàṣà àṣẹ ti gọ́ọ̀mù ẹ̀ sínú ilé àbá àṣẹ ti gọ́ọ̀mù àṣẹ ti gọ́ọ̀mù àwọn kan máa ti bá kìtù sọ àwọn bọ̀ ìyẹn ò ti sàn wọn sọ àwọn ti gọ́ọ̀mù kí ìjọ sí pa ṣe ìdìbò ọmọ ti di bàbá o tó ti yé ṣe ha ha ha.

tẹ́ẹ̀mọ̀ta dáàbà dáàbà dáàbà ìdájọ́ àyàbá torí wọ́n bá tẹ̀wò tó di ẹni ìsìn tó di ẹwà ìbọn mu àbẹ̀ náà wújìlá. sọ wá rí bá níbẹ̀ yẹn kọ̀ ti sọ wá rí bẹ́ẹ̀ ni sórí báà nípa wá sí ìṣòwà rẹ̀ níta kò sí lára níta nǹkan èrè pé ẹjọ́ mi kò sí lára mo ti sọ fún wa àrùkí tó ń sọ mo ní àwọn kí lérò àwọn àlùsọ̀rọ̀ tó wà sórí báà bẹ́ẹ̀ níta sóbi ẹ ha ha wà mí ha mí. Ha, نزل أبي كاف ها يا هو أمين ìdáhùn táwọn yẹn méjì méjì níbẹ̀ yẹn kọ́ a ẹ mẹ́sàn-án nù. òrùba ìtòrí ọlọ. àníbà òsì lára bàwá tẹ̀sán ṣúwà rí o tó wà ń bẹ̀ ni ẹ sọ ẹyọ kan tó wà.

ó ṣe o ẹ máa wo yóò padà sọ yẹjìmọ́ àwọn àṣọrò fún kàbà asali nàkọs míì sẹ́yìn láà nù títí dé parí kíáp gbogbo wọn ẹ wá máa wo àwọn bí ìjáwọ̀ wọn jẹ́ méjì ọ kí ló wà lẹ́yìn rẹ̀ yìí ha kí ló wà lẹ́yìn rẹ̀ yìí kí ló ṣáájú ẹ̀ mọ́d hamza wà lẹ́yìn rẹ̀ yìí kí ló tún tẹ̀lé náà ọ̀ kí ló tún tẹ̀lé yá tó wá dà ẹ ẹ jẹ́ nìkan tó jọ wọ́n ni ó jọ wọ́n náà àwọn eléyìí gúrúùpù yìí gúrúùpù wọn yàtọ̀ sí gúrúùpù àwọn eléyìí kò sí ìyẹn yìí torí pé àràbí tó lálàáfíà ní ń parí wọn àràbí tó lálàáfíà ní ń parí wọn eléyìí hamza hamza hamza ní ń parí wọn ní ń parí wọn. àbẹ́ eré ní ìsìn kan lójú àǹgbà ló parí ẹ̀ ebi ayọ̀ nǹkan hùrọ̀ ni ayọ̀ nǹkan hùrọ̀ gbogbo àǹgbà ló parí ẹ̀ mọ́ dídú àtàgbẹ̀. mo ṣé àwọn yìí pé aslan lọ́pọ̀lọpọ̀ jà téèyàn bá fẹ́ tó lọ́mọ ṣe kóòtù àǹgbà mo fẹ́ rí ṣe kóòtù ara gbọ́lá làkàn. wọ́n gbàjọra wọn kò tí ì yé báwọn.

ti fẹ́ káyìí fẹ́. náà kí mo ń sọ̀rọ̀. náà kìláàbù máa mú sákọ̀ lónìí ẹ̀nà ó dìgbì ṣé yàtí sí àbá? mo kọ́ fà fún kólì lónìí ìbálàmì kọ́. so ikọ̀ kan wọn náà kan àbá ti wá ṣe ìdìbò mọ̀kọ́fà fà. sọ́yìn. al-an shi al-an sabon kalman ta al-an sabon kalman ne so ṣé madu ni àbí madu kọ́ madu kí ló lè sọkọ fẹ́ràn tó madu ti wá síwájú sọkọ ọ̀nà báyìí láàtọ̀ kò sí dọ̀nù láàtọ̀ kò sí kí ni o ìyẹn ló fà tó jẹ́ pé ní sẹ́wọ̀n kò lè nínú sọ̀láàtì wà nọ́sọ̀kì wà má hìyáàyà wà má hìyáàyà ẹni tó bá fún eléyìí ní fata má hìyáàyà ni wọ́n sọ bọ́ ẹni tó bá délé fún sọ̀kù yàrá kó fèrè mẹ́fà má hìyáàyà wà má má hìyá ìlà ìrọ̀bìlà àlàyé tó ti yé báyìí nìyí bọ̀sí ní hafsu o kótó láwọn ẹlẹ́mẹ̀rẹ̀ kìíní hafsu là ń sọ tìjọ́ ní tó pàdé wípé sukùn ti wá lẹ́yìn madu ó ti di madu làásù tí ó ti yé báwọn mọ̀kọ́fù wa mọ̀kọ́fù nítorí pé kò sí ìdìbò ọ̀gá ẹ̀jẹ̀ ṣùgbọ́n láàzùm orí òwe lè mọ́jọ́ láàzùm kìlìmí yọ́n mọ̀kọ́fù àfò ọ̀nà ìlẹ̀ sókè yà ẹ wá jẹ́ abọ́sí yà fún wẹ̀lkọ́lá mi sódì e, yà síìm sẹ́kì síìm lọ́wọ́ àrígbẹ̀ wàá tàbí olórí ẹni. iye báwọn àwọn eléyìí náà torí wípé kí ló kọ ẹ lọ́wọ́ ẹ jẹ́ wọn kí ló dọ̀ house àti sọ tó bá fẹ́ kanú wẹ̀lkọ́lá mi ìzáàdùn ló ti ṣe gan bó bá ti wọ́ṣù rẹ̀ nùún wàhálì kọ́là mo ti sọ fún yín bíi náà àti àmọ́ pé tí mo fẹ́ lò náà ní pé sukùn nìyẹn kò záàlà láwa sílánù wà láà pàpà tó ti yé tó kìláàfùmá musaqalun in udghima mukhaffafun kullun idha. ẹ dàpọ̀ ká tó kọ́kọ́ bù sẹ́nìkan bẹ jùlọ yẹn ò yẹ kí n tún sọ tẹ́rí ní gbogbo ilé orin ibi náà nífẹ̀ẹ́ máa ń ẹ̀rí ẹ̀ tó wá fẹ́ kà náà ibi náà ló tún wọ́n kó ti kà náà. tí ọba ti dé dáadáa eléyìí máa ń da ẹ̀rọ àmùjẹ tẹ́tẹ̀tẹ̀ náà. ṣé ẹnìkan bẹ tí òye kí n tọ́lá yín yẹn ṣe? àmì ìdílẹ́yìn lọ́wọ́ pé ṣàrùfẹ́ yóò mọ̀ ọ́fà onírú àwọn níwò yasin tọ̀sìn tó ti wà ṣé kí mo sùn gbà náà kìlá àwọn kìlá àwọn máa mùsàkọ̀ lónìí fáfún ni. واللازم الحرفي أول الصور وجوده وفي فما túbọ̀ kọ́lẹ̀ tẹ̀lé wa padà fún mi. ó ní wàlázìm alḥarfi alimadu lázìm alḥarfi bóyá musakọ́lù ni o bóyá mọ̀kọ́fàfù ni o awali sowari ni kúkú de wa àti mẹ́rin. ajẹ́ pé alḥurufu. المقطعة دي من جه تابع الحروف النورانية يعني في معنى شوفي الحروف النورانية ومقطعة لك طبيعي قاعد يفعل القرآن أما بني الحروف النورانية طيب قولي لازم في حرف أول الصور من وجود رواه يبقى على صورة كذا tó di yẹ sóra mélòó bẹ́ẹ̀ fọ́tí bẹ́ẹ̀ bó di fọ́tí lọ́sẹ̀ bá kà lọ. àwọn aráàfin yẹn ti yẹ mẹ́fà àgbàrá fọ́tí àbí fọ́tí àwọn aráàfin yìí dàrẹ́ fọ́tí àwọn aráàfin àwọn aráàfin yìí wọlé sí àwọn sílùú sọ̀háyẹ́rọ́ àdì bẹ́ẹ̀ náà ni tó di wàyájú àwọn olùkọ́wá ti hàlì àrùbá àṣà fọ́tí tó di náà ó ní wípé wàlázìm alḥarfiyyu awala suwari wujud wujudu ẹ̀ rí ibi àwọn abẹ̀rẹ̀ suwari láti má ní o láti má rí o. وفي ثمان انحصر وينحصر في ثمانية حروف إنه أعرف مجو نانا أعرف مجو أغني ṣàlàyé mi ṣe àwọn ará fi méjì ètò yìí òun wá ní tí ọba jẹ́ mo fakọ́ ló ń ṣẹlẹ̀ sí ìṣọ́nù bá ti gọ́ọ̀mù ìparí wọn sínú ìbẹ̀rẹ̀ mi tàbí bá a ṣe ìrìbọ̀ lójú sọ pé yọjú máa wò ha ṣòro fún kí a máa aṣáájú náà pọ̀ sí kí a máa aṣáájú náà pọ̀ sí ará fi mélòó nìyẹn. mẹ́jọ náà ni. ẹ̀ẹ́rì fáwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ìjà àwọn mélòó yìí mẹ́ta ní ibẹ̀ gbogbo wọn sì ní mọ́jú wàrà rẹ̀ sọ́bi àwọn ará ti mẹ́jẹ̀ẹ̀jọ yìí ó ti kún àwọn ará ti tó máa ń jẹ́ mọ́jú láàrin tí ó jẹ́ àrùfì bóyá mo sá kọ́lù ni o bóyá mo kọ́ fà fún mi o ara àwọn mẹ́jọ ìlànà sòyẹ̀dì máa wò ha yẹn sìn ha yẹn àwọn ará fi alimẹ́tò láti nù lọ́gbà lè rọ̀bà yìí. sóde ọwọ́ ayé wà ayé nu ló ẹ̀kọ́ wà ayé nu fálílẹ́sì ẹ̀kọ́ sí lórí wà ayé nu fálílẹ́sì. tẹ́wá ti wà ayé nu fálílẹ́sì tẹ́wá kọ́ láti kúlú àkọ́sọ́. وعين صلب لكن الطول أخف tàbí wàá yòrò ènìyàn nínú ìwé láàkínní tóólù àkọ́ wọn ni tí ìdímọ̀ ní kẹ́kọ̀ọ́ sí lórí. wàá yòrò wàjà ìnáwó àmì ẹ wà kọ́sí lórí nọ́sọ̀ tí ó ní ẹ̀nù ń mú wa tó ti yẹ wá yẹn ìṣẹ̀láfù nọ́sà ìṣẹ̀láfù wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn èyí lò yẹn mo sọ pé kì í ṣe ìyàdùn lọ́la àfíà pé ràáyìn ló wà jáyìn ló lọ́la àfíà. ara fi mọ́jìlú ara ṣùgbọ́n ayé ní èdè tó kù lẹ́yìn ayé ara fi mọ́jìlú ara ṣùgbọ́n ayé ní ń tiẹ̀ ara fi lé nílò ara ṣé ẹjọ́ bẹ̀rẹ̀ tó ń sọ ń sọ gbogbo ara fi méje ṣẹ̀ṣẹ̀ mẹ́jọ ni wọ́n ṣùgbọ́n méje ara fi mọ́jìlú ara ká ara fi mọ́jìlú ṣé bẹ́ẹ̀ ni a mím ara fi mọ́jìlú sin ara fi mọ́jìlú lam ara fi mọ́jìlú nun ara fi mọ́jìlú kọ́ọ̀fù alábìmọ́jì ṣọ́ọ̀dù alábìmọ́jì ṣùgbọ́n àìsùn tiẹ̀ léèní sẹ́ẹ̀mọ̀ pé léèní kí ni ẹ̀sìn tẹ́lẹ̀ kí lọ́gà àsìkò fún ẹ̀dùn sọ kí lọ́gà àsìkò yá àjọ àsìkò kí wàá ní kí lọ́gà lọ́gà kàtà tó ti wàá wọ wàyà ń sùkì náà wà ń fàtà hà tí yá àbádìlẹ̀ gba sọ̀kún tí fati àbádìlẹ̀ ṣáájú ẹ̀ tàbí wá àgbà sọ̀kún fati àṣáájú ẹ̀ kí la máa ń pè ó léènù bíi báyìí bíi họ́ọ̀ léènù ni tó ti yé o ẹ má jà kan o ẹ rí i pé kò ká má ara má nítorí pé kò sì má ju mẹ́ẹ̀ tí ìbá ti pé dúró tó bá yẹ pé tèèyàn bá ti ń dúró ni mọ́tò fi débẹ̀ ó ti fi mọ́tò láàrin lè sùkọ́ ní òjò kà má tí wọ́n ti wọnú àlùmọ́tò láàrin lè sòkó ní báyẹn tó ti yé ẹ̀rì tó jọmọ́tì tó sọ látàárọ̀ kò ká mà wọ́n kàn mẹ́nu bá ké líìnù wà ní torí ké líìnù aslan kò sínú mọ́tì sálàyé mẹ́tẹ lẹ́yìn ọ̀dọ̀ wáṣọ nìkan wáṣọ náà ti fi máa ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ mọ́tò bẹ́ẹ̀ alínú mahmud ni líìnù tó bá ní hamza bí àwọn ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti yé ń sìn tó tó mọ̀ ìtàfẹ́ ló bẹ̀rẹ̀ ní pé ìdí tí àìlò fi yàtọ̀ fáwọn ará bí yòókù níbi ìdájọ́ ẹ̀ ó ní pé kò bá wọn mọ̀ ìdáhùn tiẹ̀ náà mẹ́ta ni ṣùgbọ́n wò lára fi méjìlá ó lára fi méjìlá ní ṣùgbọ́n kò iṣẹ́ ara fi méjì ní ọ̀dọ̀ rẹ̀ torí pé ara fi lé ní ṣàfihàn pé iṣẹ́ ara fi méjì torí pé ká ní kẹ́ sọ̀rọ̀ lọ ṣáájú ẹ̀ ní ìbàjẹ́ ara fi máa gbọ́ yẹ́mọ̀yẹ́mọ̀ tó wáyé pé lọ ló ṣáájú ẹ tó ti yé jọjà arábí kí ni jọjà arábí mọ jùlọ kí ló ṣáájú ẹ pàṣẹ arábí kí ló wá jẹba arábí rí ìdí ìlú tó ti yà tó ti yé tòjọ tó wá ní wà áyínú tó wà jẹ hù méjì àwọn yòókù wájú ẹyọkan gbogbo wọn ní tàbí ṣètú àròkà ṣùgbọ́n àìsùn olóníwájú méjì àwọn afọ àwọn àyàpá ẹ̀ lórí iwájú méjì tó sọ yìí níwájú méjì tí ń sọ ní àlùmọ́jú ẹ̀kọ́ tàbí àtàwáṣogbo pàpọ̀ sọyẹ sáájọ́ nǹkan tí mo sọ yẹn yìí ṣé n ti sọ ní wípé ó ní àlùmọ́jú ó sì ní kọ́ sùn eléjọ́ mọ̀ túmọ̀ sí pé mọ́jú yẹn yóò jẹ́ harokata kọ́sù ìdàrí yóò jẹ́ harokata mọ́jú yóò jẹ́ haroka mẹ́rin àti haroka mẹ́fà sẹ̀kùn yóò wọ́n mọ́jú òyìnká méjèèjì ẹlòkó sínú kọ́sù òun ni ká ọ̀rọ̀ àfààní mọ́jú tó jẹ́ dídí arábì mọ́jú ṣé bẹ́ẹ̀ gbàgbé àwọn kan sọ pé nítorí gbà lérò ní wípé tara nítorí gbà lérò ní wípé zuwa jahai a lè ṣe tàwọn sófò a sì lè ṣe bóòl nítorí pé ìyẹn ló wà fún ìwà àyà house ní tọ̀rí pẹ̀lú ṣàfihàn sára yìí nìyí ṣùgbọ́n tí ẹ bá kò ní ṣàfihàn house tó máa fà mí lẹ́yìn ìdáná àwọn kùránù mi yàtọ̀ sí àwọn fà méjì ara tó fà méjì tó fà mẹ́rin tó fà mẹ́fà ara tó àbá àdìgbà pé àwọn tí wọ́n sọ wípé n tàwásùkù àti bóòlù nítorí pé wọ́n ń tú ilé orin rẹ̀ pẹ̀lú rìwáyà hafu tí ó ti yé bá ẹgbẹ́ tó bá yẹ pé wọ́n ti pẹ̀lú rìwáyà hafu ó yẹ ká mọ̀ yẹn pé àlùmọ́dú wàlùkọ́sọ̀ nítorí tí ó wà sàlàyé rẹ̀ káàsì mọ̀ pé àlùmọ́dú wàlùkọ́sọ̀ ní sọ wá ní nùsùkọ̀ míì tó sọ pé wà áyínú kàlùyé áyínú ọ̀nà mẹ́ta ni ó gbà pé sẹ̀fọ́nà mẹ́ta yóò wá dìde nìkan sọ́rọ́n tàwa sọ̀tọ́n wá pàpọ̀ lóhùn. tó ti yé bá mi sìn yìí tó ó dùn wọ́n ti pé àìní yẹn o ìyẹn lè ọ̀rọ̀ àti kọ́sùrù ẹ̀ èèyàn lè ṣe tàwa sọ̀tọ̀ fún ìyẹn bóòlù ó sì wà ní àyè mọ́ríàm ó sì wà ń bẹ̀rẹ̀ ṣùrọ̀ àyè méjì tó wà náà. tàwa sọ̀tọ̀ wá. وقول فطبعا يكون معايا سلوكا من طريق الشاطبية توسق وقول ونقوم سوي باي سوي باي وعين ذو وجهين وجه الميت قولوا أخص ṣùgbọ́n kóòlù yẹn ló gbajúmọ̀ òun ni àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàlẹ̀ fàájì ó tún lè fi kéèyàn fà ń kóòlù yẹn ní aṣọ ṣùgbọ́n ẹni tó bá fà á tí ò tó bẹ́ẹ̀ náà kò sí ní tí ọ̀dọ̀ yẹn náà kọ̀ rẹ̀. sáà gbọ́ mi yé báyìí lọ́yẹ̀ wàáyìn tó wàjà ẹni wàkúlù àkọ́sù wàáyìn fàájì lákìn ìkúlù àkọ́sù. sọ́yìn bá wàmẹ́ àrùsí àfi làálì ẹbí tí mo dín náà ni wọ́n wá fẹ́ sọ̀rọ̀ ọkùnrin àwọn ará sí mi táwọn bẹ̀rẹ̀ àlùkò àwọn sóra àlùkò ká ṣùgbọ́n tí ìjà òun tí wọ́n yìí ṣe kíni o tí ìṣe mẹ́ta. Bẹ́ẹ̀ni náà àkọ́ọ̀tù bìí méjì tọ̀bí ni wọ́n máa ń kà wọ́n. Inú àwọn ọmọ ìṣe àkọ́ọ̀tù máa ń kà wọ́n. Ṣé ti yẹ sọ́rí pé ìdájọ́ ọmọdé tọ̀bí? Ṣé ti yẹ báyìí? Lẹ́bi sọ ẹ́ jìnnà wò ó hàn sí wàlíhàrúfì sùláàsì èyí tó bá ti wá yàtọ̀ sí àwọn ará títí ìdáhùn wọn tó jẹ mẹ́ta sẹ́kó ti yọ wọ́n gùn mẹ́ alif tí èsì tún sí alif sálàyé mi sí ó máa máa yọ alif nítorí pé alif ní harọ́kà láàrin alif ò ní kí ni o harọ́kà láàrin so ìtọ́ bá ti yàtọ̀ sí i fàmájòhó májántọ̀bì ìyá àwọn olùkọ́. Ǹjẹ́ wọ́n mọ̀ sí lọ́dọ̀ àwọn kò rọ́ òní kíkà fà ní mọ́tòtọ̀bì yìí? Dàbí ní ara ìṣàkọ́ọ̀tì ní ọ̀wà. Wàtíríkà àìdàn ti wàzáàkà àìdàn jàre sí ìfàwà àti ìṣòwà. Àwọn tí wọ́n ń sọ ìbẹ̀rẹ̀ sùwà làwọn náà máa wà wà. Fi láwùjọ ayé ń rọ́ọ̀hìn hasan owó náà inú gbólóhùn hayo ntọ́hùrọ̀ lọ́wọ́ wọ́n kà sọ pé hayo ntọ́hìrì torí ilé orin ni hayo ntọ́hùrọ̀ ni wọ́n máa ń pè sẹ́wọ̀n tọ́hìrì ń tó wíwù alif ti wà mẹ́ ṣùgbọ́n sẹ́wọ̀n sọ pé lá alif yìí bọ̀ ọ wà ní ká alif yẹn mọ́ so hayo ntọ́hùrọ̀ ni hayo ó dàbí kí ní ìdìtọ́ ọdún àdúrà parí náà hayo ntọ́hùrọ̀. حي طه سكت حال حا يا طه ها را ألف لام را ألف لام ميم را àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè yẹn àwọn eléyìí àìfà àwọn ju àìfà àwọn ju kí ni lọ́wọ́ méjì lọ sóyè bá sẹ́yìn lábẹ́ ìpànyẹ̀ láti wá rí i pé àwọn ará tó máa ń wà níbẹ̀rẹ̀ àwọn sóra àti oríṣi mẹ́rin sálàyé àti ẹni àlùfọ́rọ́ àlùfọ́rọ́ الموجود الحروف الموجودة في أوائل السور أوائل السور أربعة أنواع أربعة أنواع الأول ما يمد ما يمد مدا مشبعا مشبعا ما يمد مدا مشبعا إليه تعاما فا ني مد مفا مد مشبع إليه يعني حروف تمعاسا نقص إلا العين أرك مدي سوتي يعني سن أجو عين قوم به ẹlẹ́ẹ̀kejì máa yọ mẹ́jú mẹ́já ń tọ̀bí ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì fa mẹ́jú tọ̀bí ìlà máa fà eléyìí ní hayyon tọ̀bọ̀rọ̀ ìyẹn كنيو يعني حي رفع ما ọ̀họ̀. ما يجوز فيه البدء ما قال العلمين والقصر ما يجوز فيه المد والقصر كنية أنا تتعنى تيوان عبارة العين والقصد ما يمد ما يعتمد عليه فيه المد والقص لكن ما لا مد فيه أصلا ما لا مد فيه أصلا كم يعني ألف ألف ما لا مجد لن نعم. ألف نيه إيه، ويجمع الفواكه الأربع عشر أنتم جنكم في الهوس حيرا ما قطع كذا اشتهر أي بعض شارين سنة سحيرة ما قطع عايزين براكت ما براكت أنت ما براكت براكت sọ ọmọ tó pàkẹ́tì fọ́bọ́lọ́ pàkẹ́tì jẹ́ sára ẹ̀ mọ́ ṣé ń sọ àyẹ̀rọ tó ní wá kó fọ́tún wọn kò sí sáhàrù mẹ́ máa ń kọ́tọ́ àkà ló ti dúró ṣé ń sọ àyẹ̀rọ Tọ́bi ẹni, ọ̀gbẹ́rẹ́ ajá. Ọlọ́run ajá. so syllabus hayroman kọfà kàtẹ́ bá kàyẹ́ rí para bí mẹ́rin lánàá o ti kó àtẹ́lẹ́ ìtì ìjáwó rẹ̀ jẹ mẹ́ta ni o àtẹ́lẹ́ ìtì ìjáwó rẹ̀ jẹ́ méjì ni o ha wà lára àwọn jùlọ sí ha tẹ́ńkó náà wà mẹ́ yáà náà wà ilé parí lọ́ṣáhárì yẹn ọkà tó ṣe fẹ́ kí mílà tó gbajúmọ̀ ìtumọ̀ rẹ̀ ọkùnrin kọ́ọ̀tìmọ̀ níbi tó parí sí i. وتم ظنكم بحمد الله على تمامه بلا تناهي أبياته نجد بدا لذنها تاريخها تاريخ بشرى لمن يتقنها أما كافتي كان بتاع براكتي نمبر. Hello, bracket is not bad ẹ lọ máa wọ àwọn ẹwọn tó tẹ́lá tó bá ní ibi kan ti bákẹ́tì ẹ̀ kẹ́ máa lò tó bákẹ́tì ẹ lọ́dọ̀ yìí ẹ bá mọ̀ tó ló là á tẹ̀ fi wo àwọn ìṣáájú ẹ fi ilẹ̀ kí wọ́n fọwọ́ sí ta. ó ní yọ nẹ́dùn bára ẹ kí wọ́n ti bákẹ́tì ẹ̀ tààrí ọ̀há bó ṣọ́ọ́ lè máa yọ kí wọ́n ti bákẹ́tì ẹ̀ wọ́n yá bákẹ́tì ẹ̀ bó ṣe ẹ̀kọ́ wà nìyẹn. أبد بعد لم عارف ثم الصلاة والسلام أبدا على ختام الأنبياء أبدا والصحب sẹ́ẹ̀rí sábì. àbíyàtọ̀ àwọn àtòbí náà ana dún bàdá àdá lólùparí àà Wọ́n wọ́n sọ wánú kọ́ tí wọ́n fi tẹ ọ̀dọ́ rẹ̀ nù ṣùgbọ́n fi méjì yòókù sí. wàtán màfà nàgùn alhamdulillah ilé orin yìí parí pẹ̀lú ṣíṣe ẹ̀yìn àtọ́pẹ́ fọlọ́ pẹ̀lú pàǹtí sókè aláàtàmọ́ mi lórí pé ọlọ́run jẹ́ àrí parí bí láǹtàn ọpẹ́ àtẹnuwa kọ́lọ̀ kò ní dúró a máa ṣe lọ ní láéláé sóti abúlé àtúntò àwọn ilé orin rẹ àwọn ilé orin nọ́ọ̀tùmọ̀ yìí nọ́ọ̀tùmọ̀ bàdàn ìsáàbì tẹ́ẹ̀rí ìtàwọn ní ìsáàbì máa ń kààrà ànàjá fi máa dàǹkà rẹ̀ ẹwà áwò láti áwò wọ́n mọ̀ wá fi nọ́mbà sí lọ́dí ẹnìkan áwò ẹ̀wọ̀n wá ní nọ́mbà bá ń délẹ̀ nọ́mbà náà làwọn yẹn máa ń fi yẹ̀pẹ̀ sí àwọn oníṣàájú náà wọ́n máa ń gé wọ́n máa multiply rẹ̀ wọ́n máa gé sálàyé rẹ̀ ṣùgbọ́n tó sọ pé náà dùn bàdà ó fi sọ yé ilé orin tó wà mẹ́ àbúyá àtùkù náà dùn bàdà iye ilé orin tí mo kọ náà dùn bàdà á wà wọ̀ náà nù ẹni wọn bá tó ń sọ ìgbà tó ti nà àwọn ẹ̀ka òkè wọn lọ Wọ́n máa kà á lọ. Ọ́ọ̀rì wọ́n ti ṣe tébù ẹ̀ síbí. Jáde two three four five six seven eight nine ten. Lẹ́yìn ten twenty lẹ́yìn twenty thirty lẹ́yìn tó ti pé tẹ́lì tán tó tẹ̀lé tẹ́lì twenty tó tẹ̀lé twenty thirty tó tẹ̀lé thirty forty tó tẹ̀lé tó ti bá ẹ ti rí bá ẹ lọ wo débù ní débù ní débù tá ló ní òye gbọ̀dọ̀ yí ọjọ́ àlọ́ lórí sọ fún ọgọ́yè mi ọ̀dẹ̀ mi tó sàájú. àwọn sẹ́ni mọ́nì àwọn ìní ti àlùbáríkà ní wọ́lá àlùbáríkà ní ọdún àà ibi kan mọ̀ sọ́rọ̀ ẹ̀rọ tó rí bẹ́ẹ̀ nínú àbúrò àdá ìrùfẹ́ ìrùfẹ́ àbúrò àdá bá tẹ́ dì mẹ́rin àwọn àlùbáríkà lẹ́ẹ̀bì lóòótọ́ ó ti mẹ́ntí ọmọ ó ti ọmọ nù ní ó ti mẹ́ntí ọmọ ẹ̀tọ́ wá ti mẹ́ntí ọmọ ó náà mọ̀ nù ẹjọ́ ẹ̀rọ bá sọ yé ara bí ẹ̀ ẹ̀rọ bá wọ́n ṣe ń wà pẹ́. níbi kan mẹ́ nẹ́jọ́ ń padà fúnra ẹ̀ yọ mọ̀ sọ. ẹni sọ̀rọ̀ ọ̀yà nẹ́jọ́ náà kí ni fifty die four ìbá two àbí bẹ́ẹ̀ four back two. tẹ ẹ bá kà sixty four ni sixty one gàdí à ẹ̀mí ìdààmú lọ sixty one tó gbogbo ilé orin tó wà mẹ́ ìtumọ̀ tó sọ ní pé sixty one ó lẹ́ à ìsáàbì nù ìsáàbì àwọn ẹjọ́ tó ti yé bá àbúyá ìwònú rẹ̀ nẹ́tùm bàrà àwọn àfa àtẹnu wọn àti kalẹ̀ fáwọn oní jákujáku o lálàyé nìkan láti fi mọ̀ṣírò kéjì mọ̀ṣírò máa fi wọṣẹ́ o àwọn èèyàn burúkú yẹn tọ́jú máa fi wọṣẹ́ o tó ti yé tó láti fi máa mọ̀ṣírò ni o tó yé ó tún wá fẹ́ sọ déètì ó fẹ́ sọ déètì déètì gbà tó parí ẹ̀ tó ti yé nìkan ló fi wá sọ fún tààrí ìhùwà déètì ẹ̀ déètì tí mo parí ẹ̀ tó ti yé bó ṣọlọ́ lè máa yọ nínú ha ọyẹ máa bá ta. ẹ lọ bá tó ṣe three hundred rọ nǹkan rọ. 200. Thirty. Ẹja gbọ́rọ̀ ta ah. ta four hundred four hundred. five hundred Ali. one kí ló máa jẹ́ eleven nineteen thirty eleven Nineteen. eight ìdírí ìyá ìyàtọ̀ parí ẹ̀ tó ti yé déètì ló sọ ṣe mọ̀ pé fourteen kìlá wà yìí fourteen forty ó túmọ̀ sí pé fourteen thirteen twelve ó ti lé ní three hundred years ṣọ́ọ́ ti kọ́ kíra yìí bẹ́ẹ̀ ni ìdúmọ̀ rẹ̀ ṣẹ́gun fourteen ẹgbẹ́ lẹ́yìn eléyìí ní sẹ́ àkà twelve àkà thirteen àkà fourteen àbí bọ́ àti ìlú fourteen yẹn náà. ní eh. two hundred 242, forty two bí two forty two forty two hmm. eleven ninety eight ninety nine twelve so àkọ́kọ́ yọ two hundred forty two àbí two hundred forty two years sẹ́yìn ìrìn pọtọ sọ wá bá àbí ọba yìí. tí ó sàǹfààní àbí ọ̀sàǹfààní ìdí ìnù tó fi pàtàkì ẹ̀ máa ní orí padà dáa láyé torí bó ṣe wà yìí pé lẹ́yìn táwọn àtúnṣe láyé máa wá tà ń ní sìn káwọn ká ti tí wàá náà kí ní láyé wọn ìtọ́ ọ̀lẹ̀ náà. ọlọ́run wọn àwa ní bọ̀lẹ̀ yìí fi èèyàn láǹfààní. náà èdè kí yẹn kàn máa jẹun yẹn wáyé kó sì máa jẹun kó sì máa sùn kó sì máa fẹ́ yàwó kó sì máa gbèsè ayé ẹ̀nà kò nìyẹn inú gbọdọ̀ fẹ́ sùn báyìí lásìmọ́ sọ fún bíi múra ọ̀pọ̀lọpọ̀ yín bá a lè kọ́ tán ní ìsìn sọ́yìn bá bẹ̀rẹ̀ lómi lọ́la ó súnmọ́ kó ti bàjẹ́ ju nǹkan àkọ́ òṣèré wà ní gbọdọ̀ máa ó dé mọ́lẹ̀ ìwọ náà sì gbìyànjú kò fi kọ́ ẹ̀ níta ń pè ní mọ́lẹ̀ tó ti yé yìí kẹ́yìn lọ́sùn tó àwọn tíra mi tó ti ṣọ́ọ̀ṣù rẹ̀ àwọn nǹkan mi tá a lè sọ nǹkan kan sọ́ọ́ ti yé sẹ́yìn náà tó fi yé yóò sì máa dèmọ́ rẹ̀ tẹ́sí máa rántí kó o sì tó máa dùn ó síbi pé áà ah, àti wá kọjá pé ojú wa mọ ojú tẹ̀jú ìgbà tó ti gbé ẹsẹ̀ tó tó tẹ̀ síwájú sọ́ọ́ ti yé ẹnìkan ló kọrin ní ìṣèlú fi dèmọ́ rẹ̀ ó yẹ kó máa fún èmi ọ̀mọ́ sí ìmúrin kan tí wọn náà gbìyànjú kí adéyàn náà bá tiẹ̀ mú yín kan kó rò kankan tó lè fi dèmọ́ rẹ̀ nígbà tí bí àhàyà àtúrẹ̀ yín láwùjọ ìṣèlú ọkọ̀ lórí mi ìjẹ̀mí ẹ̀ṣẹ́ lọ́pọ̀ <laughs> lórí ìlú níta ní kí wọ́n láti ẹ̀rí kankan àmẹ́ ẹ̀tọ́ mi ọlọ́run fún wọn láti ọ̀yọ́ sí ọlọ́run fún wa àfihàn sọláàtú ọ̀sàlámù abàdà lẹ́yìn náà ìjà àtìsí ọlọ́run kí àsàlátù ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́mọ bá ìgbẹ̀yìn àwọn anábì ọlọ́run eléyìí ti ṣe anábì Muhammad sallallahu alayhi wa so lẹ́yìn ìgbà náà wàlí áàlì kọlọ́bá wọn áàlì mo ti sàlàyé léyìn nípìnlẹ̀ wọ́n sọ hábì àwọn sàbí wàkúlì dáàbì àti ìgbà tó tẹ̀lé wàkúlì kọ́ọ̀rì ìgbà jẹ́ ká kọ̀ọ̀án àti ìgbà ká tẹ̀lé wàkúlì sàbí àti ìgbà tí ń gbà lọ́kọ̀ àti àti ìgbà ń gbọ́ tíra yìí àti sáré fòtá àti láti ọ̀tá àti bẹ̀rẹ̀ هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم. إلي تعشي الله فاني. نقول واقف واجبكم غير هذا ọlọ́run kò sáà náà wà kó fún àṣekọ̀ǹgẹ̀ dáadáa subhanaka allahumma wa hamdika ṣẹlẹ̀ ńlá